mo kí yín o ìyá mi bàbá mi níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi etí tẹ́ fi ń gbọ́ wa kò máa ní di bákan náà ojú tẹ́ fi rí wa kò ní fọ́ o àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá ikú báyìí kò ní wá gbèsè o hmm, ǹjẹ́ ẹ ti gbọ́ àṣírí Dàpọ̀ Abíọ́dún tú o Mr Zambamawa Mr Zambamawa ló ní two hundred acres of land hmm, ìyẹn ló ní two hundred acres of rice project tí wọ́n launch fún Ogun State o ṣé ẹ ti gbọ́ pé àṣírí gómìnà Ogun State ìyẹn Dàpọ̀ Abíọ́dún àṣírí wọn ti tú o wọ́n ní pé Mr Zaba Mawa ló ní two hundred acres of rice project tí wọ́n launch ní Ogun State hey Jesus ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi Yorùbá nation náà ni o òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó o wọ́n tún ti gbẹ́ wá o wọ́n tún ti fẹ́ gbá wa o lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n tún ti fẹ́ múlẹ̀ fún wa ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ mo fọ́ o hey lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti gbá wa o hmm báyìí sìn àṣírí mìíràn tún ti tú àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ti gbá wa nítorí pé ọ̀tọ̀ ni another line ni wọ́n tún gbé wọlé báyìí gọ́vnà Dàpọ̀ Abíọ́dún ìyẹn gómìnà ti Ògùn state ah àṣírí tú báyìí o lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó ní oko ráìsì tiẹ̀ lunch ó ti pariwo síta o ó ti fọhùn ó ti bọ́ síta ó ti kígbe pé kò ń ṣe titi yín o tòun ni o gbogbo ọmọ yorùbá wọ́n tún ti bẹ̀rẹ̀ o ìjọba tún ti bẹ̀rẹ̀ hmm, lọ́wọ́lọ́wọ́ báyìí bó ṣe jáde lórí headline yẹn rèé o gọ́vnà dàpọ̀ abiodun fraudulently parading my rice farm as world bank assistance project belonging to ogun farmers. Hmm. ó ga o <laughs> e shock you the governor eléyìí of Ogun State ah ah ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ẹ jọ̀ọ́ ṣé ní <laughs> ṣé ká sọ pé ẹ ti rí nǹkan ṣe mọ́ ni lẹ ti fi mú eléyìí wọlé báyìí ah ah abẹ́rẹ́ bẹ́ẹ̀ ni oníkan ní sọ̀rọ̀ ni oníkan làwọn ni ó fọ̀hún nígbà tó rí i pé wọ́n ti ń gba oko ẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣé ló làwọn ni o ẹ jọ̀ọ́ ẹ dákun gọ́vnà dàpọ̀ abiodun of ogun state kí ló wá fa gbogbo embarrassment ilé kí ló fa gbogbo disgrace ilé báyìí ah ah tó fi jẹ́ wípé ó ṣe jẹ́ pé a lot of tea ló ṣẹlẹ̀ ní tẹ́lẹ̀ bàbá Tinubu bá ẹ ṣàkọ́ mú another style wá ah abẹ́rẹ́ bó ní kò ní sọ̀rọ̀ ni ó ní nǹkan ti la òun ó ti bọ́ta o ó ti ní pé bàbá fẹ́ gba oko òun ní ọwọ́ òun ni o kí ló wá dé tó fi jẹ́ pé tẹ́lẹ̀ bàbá Tinubu yìí back back and front ó lè ṣáá ni ó left right center lójú méjèèjì ni tá a bá gbọ́ pé sẹ́nitọ̀ kówó jẹ à á gbọ́ wípé <laughs> àwọn house of reps náà wọn ò rí owó remit kí ló dé back to back lọ́wọ́lọ́wọ́ báyìí gọ́vnà Ògùn state ẹ̀yìn náà tún lọ́wọ́ ń bẹ̀ à èyí ṣọ́ọ̀kì mi o ìgbà míì wá ní gọ́vnà kówó jẹ ẹjọ́ àwọn gọ́vnà sì wà yìí gan-an ah, ah àṣé lóòótọ́ ni tó sọ pé olè lẹ́fíríbọ̀dì ọ̀n parọ́ olè lẹ́fíríbọ̀dì olè ti wá wà legalize ní nàìjíríà sìn débi wípé back and front ló fi ń kówó jẹ o bó ṣe ń kówó jẹ bí àṣà àwọn ọ̀rọ̀ kan wọ́n ní tí akúṣẹ̀ bá mú jí owó wọ́n sọ wípé steal ni wọ́n ní thief ni wọ́n á ní kó lọ pa á bẹ́ẹ̀ tí olówó bá jí owó máa sọ pé embezzlement ni wípé kó sanwó ìtanràn sọ lọ́rọ̀ kan sì àti wá legalize olè <laughs> ní orílẹ̀-èdè nàìjíríà èyí ga ò kí ló dé gọ́vnà dàpọ̀ èèwọ̀ gómìnà àyè ti jù báyìí lọ nà kó yẹ kẹ́ máa dọwọ́rú so báyìí sì ṣé ká sọ wípé àwọn gómìnà kọ̀ọ̀kan tó kówó jẹ yìí ṣé wọ́n kàn fi tẹ́nu bàbá Tinubu máa fi hide ni torí gbogbo ẹ̀ náà kọ́ ni bàbá Tinubu gbogbo ẹ̀ náà kọ́ ni bàbá Tinubu ló ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn gómìnà olè ló pọ̀ jù bàbá gan tó jẹ́ kídí gan hmm, tó túmọ̀ sí wípé oníkálukú ṣe kíni oníkálukú wá san national kéèkì wọn ti ẹ̀ bọ bẹ́ẹ̀ lù àáké ni wọ́n fi ń ṣá ṣẹ́dìdì tá a fi sọ wípé yorùbá nation la fẹ́ ṣẹ́dìdì tá a fi sọ pé òmìnira ilẹ̀ yorùbá la fẹ́ nítorí pé a ti mọ̀ wípé gbogbo ọgbọ́n ọgbọ́n ọgbọ́n àlùalá ológbò ọgbọ́n àti kẹran jẹ ni gbogbo ẹ̀yin ọmọ yorùbá nílé lóko lọ́rọ̀ lẹ́yìn òde ẹ jẹ́ á dìde ẹ jẹ́ á ìjà sáwọn governors yìí ká máa yẹ̀ wọ́n lọ́wọ́ wò nítorí a lot of owó ni wọ́n ti kó jẹ tẹ́lẹ̀ jẹ́ pé wọ́n dẹ̀ ṣe ń yọ̀tọ̀ mí síbẹ̀ tí abájọ jẹ́ pé tó bá ń ṣe meeting hmm, ìlàjì ni wọ́n máa sùn wọ́n ti kówó jẹ jù ni ẹ wo ẹ̀yin yá mi ẹ̀yin bàbá mi ṣé ti rídìí ta fi pariwo pé Yorùbá nation la fẹ́ ṣé rídìí ta fi sọ pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó ah bet bàbá Dàpọ̀ Abíọ́dún hmm, ká mọ̀ purọ́ hmm, eléyìí ẹ disgrace gbogbo àwọn ọmọ Ogun State hmm. wọ́n ní gọ́vnọ̀ Abíọ́dún fraudulently ẹjọ́ o èmi kọ́ ni mo sọ ó wà lórí line ó wà gbadagbada pé fraudulently what parading my rice farm Hmm. kò ṣèmi ni mo sọ ọ́ nítorí pé olóko ló pariwo síta tó ní pé wọ́n ti ń fi style jí oko òun lọ eléyìí ò kì í ṣe àhesọ ọ̀rọ̀ tàbí pé bóyá àròsọ hmm. eléyìí wà lórí láì gàdàgbà ni o nítorí wípé kí mò sàwọn èèyàn má máa jáde kọ́ má máa ní à o ti ń ṣe kọjá àyè rẹ irọ́ o èmi ò kì í bá wọn èèrà tí kò ní ọmọ nínú ẹ̀rántí wípé tó bá ṣe lọ ni àwa ṣe máa sọ òkú ẹ̀ nítorí pé kí ni ìlọsíwájú yorùbá nation òun ló jẹ àwa lóyún ogún ṣé ti rí ẹdídì tá a fi ń pariwo pé ẹ jẹ́ kó ní kálukú lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí pé a ti mọ̀ pé àwọn gọ́fúnọ̀sì yìí ó lè ló pọ̀ jù nù wọn ẹ mọ̀ pé nígbà kan bàbá Ọbásanjọ́ sọ̀rọ̀ ó ní pé mọ̀ọ́sì gbogbo àwọn táwọn wà ní pòsíṣàn yìí pé ìlàjì nù wọn ẹ̀wọ̀n ló jẹ́ kó wà ara nǹkan tó fi sọ́nà rìn ara kan tó fi sọ́nà rèé nítorí pé ó ti mọ̀ wípé most of them wà fún ambition àti tún ìlú ṣe ẹ wo ẹ̀yin yá mẹyìn bàbá mi ṣe ti rí ìdí tá a fi sọ pé yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ yorùbá òun ló ṣe kókó ẹ dákun bá mi ṣí ẹ ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó yé gbogbo àwọn ọmọ yorùbá lélẹ́lẹ́kọ lọ́lẹ̀ lẹ́yìn òdì wípé yorùbá nation ni o no retreat no surrender ẹ wo ẹ bá mi like ẹ comment ẹ tẹ̀ sójú ẹ nítorí pé kí ni òmìnira ilẹ̀ yorùbá òun ló ṣe kókó fún wa ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn kọ̀ọ̀kan ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ nípa ẹ̀ hmm. ẹ gbà wá o ẹ gbà wá o wọ́n tún ti gbé e dé o hmm. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká tún wo míì hmm. professional olè ní tàpọ̀ àbíọdún èmi kọ́ ni mo kọ́ o don't come for me o nǹkan tí wọ́n sọ síbẹ̀ ni the lord bravo hmm. well done you are the best yorùbá nation aggregator bẹ́ẹ̀ ni o yorùbá nation náà ni òmìnira ilẹ̀ yorùbá òun ló ṣe kókó democracy democratic is not for a fast, fantastically corrupt country like nigeria nothing will ever change and i mean it èdè sọ pé kò sí nǹkan tí ó máa yàtọ̀ bí kò ṣe pé kí wọ́n pín kọjá kó ní kálukú lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo wọn máa wọná kẹ̀wùkẹ̀wù èmi kọ́ ni mo sọ wọ́n sọ fọ gbogbo wọn ṣọ́n máa wọná o olè ni àwọn gómìnà nàìjíríà um èmi kọ́ ni mo sọ ọ́ don't come for me o olè ọ̀fọ̀ àlọ́ kólóhùn kígbe èmi kọ́ ni mo sọ àwọn gómìnà sì wá gbàbọ̀dè fún ilẹ̀ yorùbá completely which way next the only way next is to what to divide the country you don't need to ask which way next divide the country ni ah torí ẹ̀ láyé ń sọ pé ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹwẹ́ ìyá mi bàbá mi àgbẹ̀ oníroko títí kó gbàgbé lé la fi ń dàṣà la fi máa ń sọ pé God bless Yorùbá nation ó dàbọ̀.